Àwọn ẹsẹ̀ tí a ó kà lónìí, a ó kà nínú ìwé Ẹ́kísódù orí kejì ẹsẹ̀ ìkọkàndínlógún títí dé ìkẹtàlélógún àti ìwé Ẹ́kísódù orí kẹjọ ẹsẹ̀ kẹta àti ẹsẹ̀ ìkẹrìndínlógún. Olúwa sì sọ fún Mósè wípé wí fún Árónì pé mú ọ̀pá rẹ kí o sì na ọwọ́ rẹ sí ojú omi Íjíbítì wọ̀nyí sí odò wọn sí omi sísàn wọn àti ìkúdù wọn wọ́n lè di ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ yóò sì wà ní gbogbo ilẹ̀ Íjíbítì àti nínú ohun èlò igi àti nínú ohun èlò òkúta Mósè àti Áárónì sì ṣe bẹ́ẹ̀ bí Olúwa ti fi àṣẹ fún wọn ó sì gbé ọ̀pá náà sókè ó sì lu omi tí ó wà ní odò ní ojú Fáráò àti ní ojú àwọn ìránṣẹ́ rẹ̀ a sì sọ gbogbo omi tí ó wà ní odò náà di ẹ̀jẹ̀ ẹja tí ó sì wà ní odò sì kún odò náà sì ń rùn àwọn ará egypt kò sì lè mu inú omi odò náà ẹ̀jẹ̀ sì wà ní gbogbo ilẹ̀ egypt àwọn àlùpàyídà egypt sì fi idán wọn ṣe bẹ́ẹ̀ àyà fáráò sì le bẹ́ẹ̀ ni kò sì fetí sí tiwọn bí olúwa ti wí fáráò sì padà ó lọ sí ilé rẹ̀ kò sì fi ọkàn rẹ̀ sí èyí pẹ̀lú. ẹ́sọ́dọ̀ orí keje ẹsẹ̀ ìkẹta odò yóò sì bo ọ̀pọ̀lọ́ jáde ní ọ̀pọ̀lọpọ̀ wọn ó sì gòkè wọn ó sì wá sínú ilẹ̀ rẹ̀ àti sínú ibùsùn rẹ̀ àti sórí àkéte rẹ̀ àti sínú ilé àwọn ọmọ ọ̀dọ̀ rẹ̀ àti sára àwọn ènìyàn rẹ̀ àti sínú àgọ́ rẹ̀ àti sínú ọpọ́n ipò ìyẹ̀fun rẹ̀ ẹsẹ̀ ìkẹrìndínlógún olúwa sì wí fún Mósè pé sọ fún Árónì pé na ọ̀pá rẹ̀ kí o sì lu ekuru ilẹ̀ kí ó lè di iná já gbogbo ilẹ̀ íjíbítì èyí ni ọ̀rọ̀ ọlọ́run àmín hallelujah a ọlọ́run fún rẹ̀ tó fẹ́ fi fún wa láti sin ọlọ́run ní ẹ̀mí àti ní òtítọ́ ní òwúrọ̀ yìí ní àkókò yìí mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún ohun tí ọlọ́run ní fún wa láti gbàdégbà lónìí a ó tẹ̀síwájú nípa ìyọ́nú ìyọ́nú kejì ìyọ́nú kejì tí ọlọ́run fi bá àwọn ará egypt jà à ń sọ̀rọ̀ nípa eléyìí tó fi ní kan ṣe pẹ̀lú ìyanu àti àmì tí ọlọ́run fi hàn ọlọ́run ṣe eléyìí tí gẹ́gẹ́ bí ìṣe rẹ̀ láti fi kọ́ wa nípa ìdájọ́ rẹ̀ àti nípé nípasẹ̀ rẹ̀ kì kàn ṣe pé ó fi ṣe ìdájọ́ nìkan ṣùgbọ́n ó fi ń yé wa nípa bí òun ṣe ṣe ìdájọ́ ayé tí ó jẹ́ íjíbítì gẹ́gẹ́ bó ti ṣe fún àwọn ará íjíbítì tó mú àwọn ọmọ ísírẹ́lì ní ìgbèkùn bẹ́ẹ̀ náà ni yóò sì dá ayé yìí lẹ́jọ́ àti òrìṣà tí ń bẹ nínú ayé àti gbogbo àwọn agbára àti gbogbo àwọn tí ó ń sìn wọ́n àti gbogbo àwọn ọkàn tí wọ́n rọ̀ mọ́ ìṣe íjíbítì tó jẹ́ ti ẹ̀ṣẹ̀ tó jẹ́ ti èṣù ọlọ́run ò ṣe ìdájọ́ àwọn ará íjíbítì nìkan pàápàá àwọn ọmọ ísírẹ́lì tí wọn kò gbọ́ ti ọlọ́run kí wọ́n tí wọ́n ṣe ìfẹ́kùfẹ́ tí wọn kò gbọ́ ohun tí ọlọ́run sọ náà ni ọlọ́run ṣe ìdájọ́ àwọn kan wọ̀nyí ṣẹlẹ̀ nítorí pé nítòótọ́ ayé yìí a ó ṣe ìdájọ́ rẹ̀ ní ìkẹyìn a ó ṣe ìdájọ́ gbogbo àwọn aṣọ blasphemy gbogbo àwọn tí kò ní èrò ọlọ́run nínú ìmọ̀ wọn gbogbo àwọn ọ̀nà tí gbogbo àwọn ènìyàn tí ó kọ ọ̀nà ìgbàlà tí wọ́n kọ ọ̀nà ìrònúpìwàdà gbogbo wọn ni a ó ṣe ìdájọ́ wọn. àdẹ̀bá wo dáadáa ìdájọ́ yìí ó jẹ́ ká mọ̀ wípé ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ nínú ẹ̀mí nípa tó ń ṣẹlẹ̀ ní ilẹ̀ Íjíbítì gbé ogun tó wà láàrin Sátánì àti ti Ọlọ́run ni ogun ti òkùnkùn àti ti ìmọ́lẹ̀ nítorí pé Fáráò ó dúró fún olórí ibi tí ó dúró fún Sátánì tí ò fẹ́ kí àwọn ènìyàn Ọlọ́run kí ó lọ gẹ́gẹ́ bí ìjọba yìí Sátánì bí ó ṣe lo ohun gbogbo náà láti pé kí ẹnikẹ́ni kí ó má bọ́ kí ó má bọ́ nínú àrékérekè rẹ̀ láti lọ sí ìjọba Ọlọ́run. nítorí ìdí èyí ó ń fi hàn wípé ogun ẹ̀mí ni tí ó ń lọ a rí ìlú Egypt tí ó fẹ́ mú àkọ́bí Ọlọ́run tí jẹ́ Ísírẹ́lì tí ó fẹ́ mú wọn lọ fún wọn nínú ìgbèkùn ìdí nìyí tó yẹ fi jẹ́ wípé ohun tí Ọlọ́run lò kẹ́yìn náà ni pé kí àwọn àkọ́bí Fáráò àti Egypt àti gbogbo tó jẹ́ ti ẹran ọ̀sìn wọn láti pé kí wọn kí ó kú kí àwọn ọmọ Ísírẹ́lì kí ó tó lọ a sì rí i pé nínú ìjà náà àwọn ọmọ Ísírẹ́lì náà wà nínú àwọn tí Ọlọ́run lò bẹ́ẹ̀ náà ni àwọn ọmọ Ọlọ́run tí a rà padà a wà ní ẹni tí ò jẹ́ akópa nínú ìṣẹ́gun ẹ̀mí àti ìjà ti ẹ̀mí tí ó ń lọ lọ́wọ́lọ́wọ́ gẹ́gẹ́ bí a ti rí àkókò kan wà àkókò kòrónà oríṣiríṣi àrùn káàkiri gbogbo àgbáyé àti àwọn ìṣẹ̀lẹ̀ ìjàmbá eléyìí tí ìṣẹ̀dá tí ó fà àti ọwọ́ ènìyàn fún ara wọn tí wọ́n fi ọwọ́ ara wọn fà àwọn nǹkan wọ̀nyí ó ń ṣẹlẹ̀ láti ìgbà dé ìgbà láti fi yé wa wípé àwọn nǹkan wọ̀nyí ó jẹ́ àwọn nǹkan tí ó ń sọ fún wa nípa ìdájọ́ tí ó ń bọ̀ àti wípé bí Ọlọ́run yóò ṣe lo gbogbo àwọn nǹkan wọ̀nyí láti pèsè wa sílẹ̀ torí àwọn ìṣẹ̀lẹ̀ yìí ó ń sọ fún wa láti pé kí a pèsè ara wa sílẹ̀ àwọn nǹkan wọ̀nyí lẹ àti rí àti rí ti corona àti rí àwọn ebola lóríṣiríṣi eléyìí lẹ ti rí o àwọn tí mọ̀ kan tí yóò ṣẹlẹ̀ ní ọjọ́ iwájú ṣùgbọ́n a lè má mọ̀ tí yóò ṣẹlẹ̀ ṣùgbọ́n ohun kan wọ̀nyí sọ fún wa wípé kí a máa pèsè ara wa sílẹ̀ fún olúwa wa àti olùgbàlà nítorí pé ayé yìí kì í ṣe tiwa kì í ṣe ibi tí a ó wà lọ títí àwọn ìṣẹ̀lẹ̀ ìyọ́nú yìí tí ó ṣẹlẹ̀ ní ilẹ̀ Egypt ó dàbí bàbá ní gbogbo ẹnìkan ti ní ilé oúnjẹ tí ó ti ń jẹ tí ó sì dára ṣùgbọ́n ní ọjọ́ kan ó wá lọ ọbẹ̀ ó wá rí wípé ibi yìí ó wá lọ sí ibẹ̀ ó wá rí wípé nǹkan tó wà bí àwọn ohun ẹ̀gbin ohun tí wò dára ni bákan náà ni ní ilẹ̀ Egypt ní ìgbà yẹn ohun gbogbo mèremère wọ́n ń kọ́ ohun tí ó dára wọ́n kọ́ ohun tí ó wuyì lóòótọ́ ṣùgbọ́n tí kì í bá ṣe ti ọlọ́run tó fi àwọn ọmọ Ísírẹ́lì wípé ilẹ̀ tí ẹ wà yìí kì í ṣe ilẹ̀ tí ó dára wọn ìbá máa ń fẹ́ láti kúrò ní ibẹ̀ bákan náà ni ó ṣe rí pé nínú ayé yìí àti ìgbé ayé tí àwọn ẹlẹ́ṣẹ̀ ń gbé ìgbé ayé búburú ìgbé ayé yìí a máa mú ohun mèremère láti pé kéèyàn kó má ṣe fi sílẹ̀ láti pé kó má ṣe fi ẹ̀ṣẹ̀ sílẹ̀ ṣùgbọ́n ọlọ́run ń ṣí ojú wa láti pé kí a mọ̀ wípé nínú ayé yìí ayé íjíbítì ayé bábílónì yìí gẹ́gẹ́ bí a ti nínú ìwé mímọ́ tí ń ṣe ìwé ìfihàn orí kejìdínlógún wípé ẹ jáde kúrò láàrin wọn jáde kúrò nínú ìwà búburú ẹ jáde kúrò nínú àwọn mèremère ayé tí sátani gbélé ọkàn àwọn ènìyàn láti pé kí wọ́n má ṣe mọ̀ nípa ìtàn èrò ìgbàlà ọlọ́run fún ayé wọn tí wọ́n ti rò wípé ayé yìí náà nìkan ni ó jẹ́ àwọn àrékérekè sátánì tí ó ń lò a ó wo àwọn ìyọnu mẹ́ta àkọ́kọ́ a rí i pé a rí àwọn nǹkan kan kan níbẹ̀ gẹ́gẹ́ bí a ti kà nínú ìwé ẹ́ksódù oríkeje a ó wo mẹ́ta àkọ́kọ́ ìyọnu mẹ́ta a ó rí tí bí omi ṣe di ẹ̀jẹ̀ a ó rí bí àwọn ọ̀pọ̀lọ́ ti jáde àti bí iná tí ó fi ń jẹ àwọn ènìyàn lára tó ń jẹ wọ́n ní ohun gbogbo tí wọ́n ní. a rí wípé aṣọ omi náírì di ẹ̀jẹ̀ ó ní ìtumọ̀ ti ẹ̀mí. tá a bá wo omi náírì yìí ó jẹ́ orísun ọ̀pọ̀lọpọ̀ yanturu orísun tí wọ́n ń lò tí wọ́n ti fi ń bomi rin ohun ọ̀gbìn wọn ilẹ̀ Egypt ó ní ìbùkún omi Nile débi wípé tí ọ̀dá tàbí ọ̀gbẹlẹ̀ bá ń bẹ ní gbogbo ilẹ̀ tí ó yíká omi odò Nile Egypt ni àwọn ènìyàn máa ń lò láti bomirin ọgbà wọn. Gẹ́gẹ́ bí a ti rí Ọlọ́run fi ṣe àkàwé ilẹ̀ tó mú àwọn ọmọ Ísírẹ́lì lọ gẹ́gẹ́ bí a ti ń nùwé Deuteronomy orí kẹwàá Nítorí náà omi yìí jẹ́ ìbùkún fún àwọn ará ilẹ̀ Íjípìtì tí wọ́n gbára lé e. Ó dúró fún orísun ìṣerere wọn. Orísun ìṣerere wọn ni omi yìí dúró sí torí pé omi yìí òun ló máa ń mú kí ohun ọ̀gbìn wọn kí ó gbilẹ̀ kí ó so lọ́pọ̀lọpọ̀ kí ó ṣe dáradára ìyá sì máa mú ìṣe rere wá. gbẹ́jẹ́ àwò ní ìwé deuteronomy orí kọkànlá ẹsẹ̀ kẹwàá títí ìkejìlá ó ní nítorí ilẹ̀ tí èmi ń mú yín lọ láti gbà kò dàbí ilẹ̀ ti Íjíbítì nínú èyí tí ẹ̀yin ti jáde wá níbi tí ẹ̀yin ti ń fúrúgbìn yín tẹ̀ sì ń fi omi rin pa ẹsẹ̀ yín gẹ́gẹ́ bí ohun òdòdó ṣùgbọ́n ilẹ̀ tí èmi yóò mú yín lọ láti gbà ó jẹ́ ilẹ̀ tí fún pẹ̀tẹ́lẹ̀ ti òkè tí ẹ ó sì mú omi láti inú òjò tó ti ọ̀run wá èyí nílẹ̀ tí olúwa ọlọ́run ṣètọ́jú a rí báyìí pé ọlọ́run ń fi ilẹ̀ íjíbítì wé ilẹ̀ kílánì ìyàtọ̀ tó wà ní wípé òun náà ni omi orísun omi ti, ti ilẹ̀ íjíbítì yàtọ̀ sí ti ti kílánì bíbélì sọ wọ́n nìwé genesis orí kìíní wípé ọlọ́run dá omi ó sì ya omi yìí omi kan ń bẹ ní òkè omi kan ń bẹ ní ìsàlẹ̀ eléyìí tó ń bẹ ní òkè ó ju ó ju ó ju ti ìsàlẹ̀ lọ eléyìí tó ń bẹ lókè ó ń dúró fún ti ìjọba ọlọ́run eléyìí tó ń bẹ ní ìsàlẹ̀ ó dúró fún ti ayé yìí àwọn ènìyàn ayé yìí gẹ́gẹ́ bí a ti ń wé ìfihàn orí kẹtàdínní ogún wípé Omi odò yìí ó dúró fún àwọn orílẹ̀-èdè àti àwọn ènìyàn. Omi ti ayé yìí ó sì jẹ́ omi tí ó dọ̀tí tó dúró fún àwọn tó ti darapọ̀ mọ́ àwọn kan tó ti díbàjẹ́ nínú ilẹ̀. Eléyìí ni ó sì ń ṣẹlẹ̀ nínú ayé wa kí a tó wá sínú Kristi. Ṣùgbọ́n nígbà tí a bá ń gba ọ̀rọ̀ Ọlọ́run yìí, òun ni ó ń fọ ayé wa mọ́ àwa rí wípé omi nípa ti ìmọ̀ ìjìnlẹ̀ ní ti omi ti ayé yìí ẹ rí wípé ó nílò oòrùn àti ìmọ́lẹ̀ láti ṣiṣẹ́ lórí wọn láti wípé kí omi yìí kó tó lè ní ìwúlò dáradára a sì wá rí wípé Jésù ni ìmọ́lẹ̀ ó ní èmi ni ìmọ́lẹ̀ ayé yìí òun náà sì ni oòrùn àti àpáta sí àwọn tí ó gbẹ́kẹ̀lé ní gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni gẹ́gẹ́ bí a ti jẹ́ omi ti ilẹ̀ yìí a gba ìmọ́lẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run a sì gba oòrùn òdodo rẹ̀ láti wípé kí a lè jẹ́ ohun tí a fọ̀ mọ́ láti gbé ìgbé ayé wà bí Ọlọ́run ẹ̀rí nígbà tí oòrùn yìí bá tàn sí orí ayé wa tí a jẹ́ omi a jẹ́ pé ó wọ́ọ́rọ́wọ́ọ́rọ́ ó jọra gbóná fẹ́rẹ́fẹ́fẹ́ láti wípé kí ó lè dáa kó lè ṣeé lò fún ohun tí ó yẹ fún. Báyìí, àwọn nǹkan wọ̀nyí ni ó ń ṣẹlẹ̀ nínú ìgbé ayé ẹ̀mí tá a fi ń pè èèyàn wípé kéèyàn kó di àtúnbí. Òun ni Jésù sọ fún wa pé bí kò ṣe pé a tún wa bí nípa ẹ̀mí àti omi. A gba ọ̀rọ̀ náà ẹ rí wípé nígbà tí ọ̀rọ̀ àti ẹ̀mí yìí tí ó bá ń ṣiṣẹ́ nínú ayé wa tí a jẹ́ omi á lè máa fọ̀ wá mọ́ a ó máa gba oòrùn láti ọ̀dọ̀ Ọlọ́run wá a ó sì gba ìmọ́lẹ̀ láti ọ̀run wá. nínú ìmọ̀ ti ìjìnlẹ̀ ti ayé yìí a wá rí wípé nígbà tí oòrùn àti ìmọ́lẹ̀ bá tàn sí omi àwọn nǹkan wọ̀nyí á wá láti òkè á dà sí tinú ayé wọn á parapọ̀ wọ́n sì di àwọn kan tó ń wúlò. a bá sọ̀rọ̀ nípa omi tó ń bẹ ní ojú òfurufú gẹ́gẹ́ bí òfurufú náà ti túmọ̀ sí àwọn kan tí a ti rà padà gẹ́gẹ́ bí ìwé Hébérù ti sọ fún wa pé mo yírí àwọn tí ó yí mi ká àwọn àwọsánmọ̀ ẹlẹ́rìí àwọn sánmọ̀ àwọn ọmọ Ọlọ́run tí a ti rà padà. gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àwọn ọmọ Ísírẹ́lì nípa ti ilẹ̀ Kénáánì ní ti òjò àti ọ̀run tí ó máa sọ̀kalẹ̀ sórí ayé wọn nítòótọ́ bó lẹ̀ jẹ́ wípé wọn yóò ṣiṣẹ́ oko wọn yóò gbìn ṣùgbọ́n orísun omi wọn máa wá láti ọ̀dọ̀ Ọlọ́run wá kí ni eléyìí kọ́ wa ó sì ń kọ́ àwọn ọmọ Ísírẹ́lì nígbà náà ni wípé nínú ohun gbogbo tí wọ́n kí wọ́n kí ó ṣe kí wọ́n gbẹ́kẹ̀lé Ọlọ́run fún ìrànlọ́wọ́ wọn oníbẹ̀rì sọ fún wọn wípé a ò mú ọ̀kan a ó sì fi èkejì sílẹ̀ ó túmọ̀ sí pé orísun àwọn méjèèjì ó yàtọ̀ sí ara wọn orísun àwọn kan láti ọ̀run wá orísun àwọn kan ti ayé yìí ni. gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni tí a bá wo ìtumọ̀ odò àti bí a ṣe yà ó túmọ̀ sí ìgbé ayé ènìyàn a gẹ́gẹ́ bí a ti rí pé odò ń sàn nínú ayé wa ó ń sàn nípa ẹ̀jẹ̀ ìrandíran wa láti ẹ̀jẹ̀ ìran dé ìran bí omi tó ń sàn ni láti ìran kan dé ìran mìíràn. nínú ìyọnu omi odò Náílì tí a sọ di ẹ̀jẹ̀ yìí ó ń sọ fún wa ọ̀pọ̀lọpọ̀ àwọn ohun ìjìnlẹ̀ tó ń sọ nípa ìran dé ìran bí ó ṣe ń sàn. gẹ́gẹ́ bí ẹ̀jẹ̀ omi Náílì tó di ẹ̀jẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ìran ti ènìyàn tí kì í bá ṣe wípé ó ní ìbápàdé pẹ̀lú Kristi ó gba ìmọ́lẹ̀ àti òdodo Kristi ó túmọ̀ sí wípé ìran èèyàn náà di ìdìbàjẹ́ gẹ́gẹ́ bí a ti ń wé Róòmù orí karùn-ún ẹsẹ̀ kejìlá wípé ẹnìkan ẹnìkan ló ṣẹ̀ gbogbo wa sì di ẹlẹ́ṣẹ̀ nítorí pé ẹ̀jẹ̀ ẹni tí ó ṣẹ̀ ó ń sàn gẹ́gẹ́ bí odò nínú ayé wa a rí pé gbogbo àwọn ọmọ tí a bí a bí wọn nínú ẹ̀ṣẹ̀ òní Dáfídì sọ pé nínú ẹ̀ṣẹ̀ ni ìyá mi gbé lóyún mi torí pé ẹ̀ṣẹ̀ yìí ìran dé ìran ni àwọn tí a sì ń sun ọmọ tí a ń bí nípa wọn ó wá gẹ́gẹ́ bí a ti rí náà nínú ìtàn ìràpadà àbáríwo ti táwo ti Káínì táwo ti Lámékì táwo ti Ísọ̀ àwọn wọ̀nyí wọ́n sàn nípa odò ìgbé ayé ẹ̀ṣẹ̀ láti ìran dé ìran. à ń wá rí i pé nípa ìtàn ìran dé ìran májẹ̀mú ọlọ́run àti rà padà òun la fi lè pa wá mọ́. a sì rí i pé nítan e, e, odò ti ọlọ́run yìí tí ó ń sàn yìí a kò lè mú dìbàjẹ́ gẹ́gẹ́ bí a ti mú ti odò náà nì dìbàjẹ́ eléyìí jẹ́ àwọn ohun ẹ̀mí tí a rí kọ́. a sì wá rí wípé ìbùkún tí ó di òkè wá tí ó wà títí ò lè wá tó bá jẹ́ pé agbára lé odò náírà ti ṣe ti ayé yìí. a rí wípé àwọn ti omi ti ayé yìí tó jẹ́ ti ṣẹ̀dá ènìyàn ó ti díbàjẹ́ a sì nílò láti wípé kí ó di fífọ̀ mọ́. gẹ́gẹ́ bí a ti ń wé Kọ́ríńtì kìíní orí karùndínlógún ẹsẹ̀ àádọ́ta ní báyìí ni mo wí ẹ̀yin ara wípé ara àti ẹ̀jẹ̀ wọn kò lè jogún ìyọba ọlọ́run bẹ́ẹ̀ ni ohun tí ó díbàjẹ́ kò lè jogún àìdíbàjẹ́. pétérù kínní orí kẹni ẹsẹ̀ kẹta dé karùn-ún ìbùkún ni fún ọlọ́run àti bàbá rẹ̀ jésù nípa àánú rẹ̀ tí ó ti ràn wá lọ́wọ́ láti di àtú bí ìrètí ògo nínú kristi láti jẹ́ àjogún tí kìí díbàjẹ́ tí kò ní àbàwọ́n tí kò sì lè parẹ́ tí a ti pèsè sílẹ̀ fún wa ní ọ̀run ní àwọn tí a pamọ́ nípa agbára Ọlọ́run fún ìgbàlà tí a sì fi hàn ní ìkẹyìn. ìwé Jòhánù orí ẹsẹ̀ kejìlá ó ní iye àwọn tí ó sì gbà á gbọ́ àwọn náà la fi agbára fún láti di ọmọ Ọlọ́run àní iye àwọn tí ó gbàgbọ́ nínú orúkọ rẹ̀. Jòhánù orí kẹrin ẹsẹ̀ kẹrìnlá ó ní ẹnikẹ́ni tó bá mu nínú omi yìí òun tí èmi yóò fún kì yóò pòǹgbẹ ṣùgbọ́n omi tí èmi yóò fún yóò máa di odò omi ìyè nínú ọkàn rẹ̀ títí láéláé ìwé Jòhánù orí kẹfà ẹsẹ̀ kẹtàléní àgọ́ta ó ní ẹ̀mí ní Sunday Ayára kò ní èrè kan ọ̀rọ̀ tí èmi sì sọ fún yín ẹ̀mí àti ìyè ni. Jòhánù orí keje ẹsẹ̀ ìkejìdínní ogójì ẹnikẹ́ni tó bá gbàgbọ́ nínú mi láti inú ọkàn rẹ̀ ní odò omi ìyè yóò ti máa sàn gẹ́gẹ́ bí Bíbélì ti wí a nílò omi yìí a nílò omi láti dúró fún odò Nílì ká má ṣe gbára lé ti ara àti ẹ̀jẹ̀ àti omi Nílì ṣùgbọ́n a nílò láti gbára lé omi ti ẹ̀mí tí a ń fi fún wa a nílò láti di àtúnbí láti jẹ́ ẹni ti ẹ̀mí e, eléyìí ni ìránṣẹ́ Ọlọ́run Apostle sọ nípa eléyìí wípé a gbọ́dọ̀ nínú ìwé Róòmù orí kẹjọ a gbọ́dọ̀ yíwa padà kúrò nínú ìdíbàjẹ́ ti ara sí àwọn ìsọdọ̀tun ti ẹ̀mí. a gbọ́dọ̀ gbára lé ti ìbùkún ti ẹ̀mí tí ó ti òkè wá kì í ṣe odò omi láìní a nílò láti di àtúnbí láti pé kí a jogún ìjọba Ọlọ́run. káàkiri inú Bíbélì láti ìgbà tí ènìyàn ti ṣubú títí náà gbogbo ìran a ti rí pé bí odò ìran búburú àti ìdò rere tó ṣe ń sàn nínú ayé àwọn ìran èèyàn tí wọ́n bí. ìwé róòmù orí kẹsàn-án ẹsẹ̀ ìkẹfà títí lè kẹsàn-án ṣé èyí kò wá ṣe gẹ́gẹ́ bí ọlọ́run awákulẹ̀ bí nítorí pé kì í ṣe gbogbo àwọn ọmọ Ísírẹ́lì tó wá láti àdọ̀ ọmọ Ísírẹ́lì àwọn ni ọmọ nítorí pé wọ́n kàn jẹ́ ìran Ábúráhámù ṣùgbọ́n nítorí pé láti irú ọmọ Ísákì láò ti rí ọmọ rẹ̀ nítòótọ́ èyí wípé àwọn ọmọ tí ara wọn jẹ́ ti ọlọ́run ṣùgbọ́n àwọn ọmọ ìlérí la kà sí ìran abrahamu nítorí pé a sọ nínú ìlérí rẹ̀ wípé láti ara sarah láti yọ irú ọmọ rẹ̀ wá. mo gbàdúrà wípé bí a ṣe ń wá sínú ìgbàgbọ́ àbí bí a ṣe ń gbá sínú ọ̀rọ̀ ọlọ́run a ó di àtúnbí nípasẹ̀ kristi ìkejì ìyọ́nú kejì ohun ìyọnu kejì òun náà ni àwọn ọpọlọ fún àwọn ará Íjíbítì àti ìṣe àti àṣà wọn wọ́n rí ọpọlọ gẹ́gẹ́ bí ohun tí ó rẹwà ohun tí ó mú èso wá a sì rí gẹ́gẹ́ bí iṣẹ́ ìwádìí ní ilẹ̀ íjíbítì wọ́n máa yà sórí ọ̀pọ̀lọpọ̀ sàárè wọn. a sì rí wípé ọ̀pọ̀lọ́ yìí ó jẹ́ ohun àìmọ́ tó jẹ́ ẹ̀mí àìmọ́ gẹ́gẹ́ bí a ti rí nínú bíbélì ohun tí ó jáde wá láti dragoni bẹ́ẹ̀ náà níwèé lẹ́fítíkù orí kọkànlá ẹsẹ̀ kẹwàá ó sọ fún wa wípé ó ní ohunkóhun tí ó bá wá láti inú omi tí ò ní tí kò ní pèlè lára gẹ́gẹ́ bí ohun tí ó bo ara ẹ̀ mọ́lẹ̀ tó jáde wá láti inú omi àwọn nǹkan wọ̀nyí kò tọ́ fún yín láti jẹ. ẹ wá ìfihàn orí kẹrìndínlógún ẹsẹ̀ kejìlá títí dé ìkẹrìnlá áńgẹ́lì kẹfà ó sì gbé jáde láti inú omi àwokò tó tó ń bẹ nínú ọwọ́ rẹ̀ láti odò ńlá náà odò ífírẹ́tì àti omi sí bẹnu rẹ̀ sì gbẹ nígbà náà ni mo sì rí láti ẹnu rágónì náà àti ẹranko náà àti àti láti ẹnu wòlíì èké náà àwọn ẹ̀mí àìmọ́ mẹ́ta gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọ́ àwọn nìyí ni ẹ̀mí èṣù tí wọ́n ń ṣiṣẹ́ ìyanu tí wọ́n jáde láti ẹnu àwọn ọba ayé láti kó wọn jọ síbi tí a ń pè ní ibi tí wọ́n fẹ́ fi ja ìjà ìgbà ìkẹyìn ó sì kó wọn jẹ a sì pè ìta pè sí náà ní èdè ebérù ní amagedoni eléyìí ni yóò jẹ́ ara ìdájọ́ ìkẹyìn tí ogun yóò ti ṣẹlẹ̀ a rí ní gẹ́gẹ́ bẹ́ẹ̀ nínú ti ẹ̀mí wípé àwọn ọ̀pọ̀lọ́ yìí tí ó jẹun àìmọ́ yìí ni yóò gba agbátẹrù ogun yìí láti jà lòdì sí Ọlọ́run. báyìí náà ni nínú ìwé Jòhánù orí kẹjọ ẹsẹ̀ ìkẹrin lé ní ogójì Jésù bẹ̀rẹ̀ sí bá àwọn olórí ẹ̀ṣẹ̀ tí wọ́n jẹ́ aláìmọ̀ wí ó sì ń fi ìṣẹ̀dá ohun àìmọ̀ mọ̀ ó fi ń hàn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ wípé iṣẹ́ baba ti sátani wọn ni wọ́n ń ṣe wọ́n sì pé wọ́n ń sọ òtítọ́ èrékèrèké ń bẹ ní ẹnu wọn a sì rí wípé Jésù ń fi àbùdá àwọn olórí ẹ̀ṣẹ̀ yìí tí wọ́n farahàn gẹ́gẹ́ bí ẹni mímọ́ ṣùgbọ́n ní kọ̀rọ̀ nípa ìgbé ayé wọn wọ́n ń tako ìfẹ́ Ọlọ́run wọ́n ń ṣiṣẹ́ fún èṣù a sì wá rí i pé ara bí Jésù ṣe fi hàn wọ́n yìí bó ṣe fi wọ́n yìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni Ọlọ́run ṣe fi ilẹ̀ Egypt hàn ọmọ Ísírẹ́lì. ẹ rí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ìwé ìfihàn orí kejìlá ẹsẹ̀ ìkeje tí dé ìkẹsàn-án ó ní ogun kan sì ń bẹ ní ọ̀rọ̀ Máíkẹ́lì àti àwọn olórí àwọn áńgẹ́lì wọ́n sì jà fìtàfìtà sí dragoni náà dragoni àti àwọn áńgẹ́lì wọ́n sì jà ogun náà ó ní ojú kò sì tì wọ́n wọ́n sì jà títí dé àwọn òfin fẹ́ ẹ̀mí ara wọn dé ojú ikú àti dragoni ńlá náà láti sọ kalẹ̀ tí ń ṣe ejò ayérayé tí a ń pè ní èṣù ìwé ìfihàn orí kẹtàlá kẹrin ó ní wọ́n sì sin dragoni náà a sì fún ní agbára fún ẹranko náà wọ́n sì sin ẹranko náà wọ́n sì gbé ta ló dàbí ẹranko náà tí ó lè ṣe iṣẹ́ agbára tó ń ṣe yìí. ẹ rí nígbà tí ọ̀pọ̀lọ́ yìí ti jáde láti ẹ̀ńdágónì ó bẹ̀rẹ̀ sí ṣe iṣẹ́ àwọn àrékérekè lóríṣiríṣi. gẹ́gẹ́ bí tí a ti kà yí pé ọ̀pọ̀lọ́ tó jáde láti ẹnu ẹranko yìí òun ló ń sọ nípa àwọn ohun àìmọ́ àti àwọn ẹ̀mí èṣù àti iṣẹ́ àrékérekè. a ti sọ fún wọn tẹ́lẹ̀ wípé ẹranko kan wà jáde wá láti inú omi ìkan jáde wá láti orí ayé a sì rí wípé eléyìí tó jáde láti inú omi yìí òun náà sọ fún wa pé ó dúró fún òun ni ohun tí ó dúró fún àwọn olórí ẹ̀sìn àti lè jẹ́ láti orí ayé wa òun ló jẹ́ àwọn alákòóso tó jẹ́ nípa òṣèlú nínú ìwé ẹ́sódò orí kẹjọ ẹsẹ̀ kẹta ó sọ fún wọn wípé a rí wípé àwọn àwọn kòkòrò jẹjẹ yìí ó wà lórí ibùsùn àwọn àwọn ará Íjíbítì a sì rí ọ̀pọ̀lọ́ yìí tó wà lórí ibùsùn wọn nínú ìwé ẹ́sódò orí kẹjọ ẹsẹ̀ kẹta kí ló wá túmọ̀ sígbà téèyàn bá ní ọ̀pọ̀lọpọ̀ ní orí ibùsùn rẹ̀ tó ní ọ̀pọ̀lọ́ lórí ibùsùn rẹ̀ a ti sọ fún wa wípé òun jẹ́ ohun àìmọ́ ẹ̀mí àìmọ́ níwèé ìsíkíẹ́lì orí kẹtàléníogún ẹsẹ̀ kẹtàdínlógún dé ìkejìdínlógún ó ní bábílónì wá sí orí ibùsùn rẹ̀ láti bà àkéte ìfẹ́ rẹ̀ jẹ́ pẹ̀lú ìwà panṣágà ó sì ti bà á jẹ́ ó mú kí ó fi ìhò ẹ̀ àti ìwà àgbèrè rẹ̀ onígbà náà ni ọkàn mi kórìíra rẹ̀ ìwé Jákọ́bù orí kẹrẹsẹ kẹrin ó ní ẹ̀yin alápanṣágà ọkùnrin àti panṣágà obìnrin ẹ̀yin kò mọ̀ wípé ìbárẹ́ ayé òun ni ìṣọ̀tá Ọlọ́run nítorí ẹnikẹ́ni tó bá fẹ́ jẹ́ ọ̀rẹ́ ayé yóò jẹ́ ọ̀tá Ọlọ́run. níwèé Hébérù orí kẹrin ó ní pé ìgbéyàwó jẹ́ ohun ọlá láàrin gbogbo ènìyàn nítorí ẹnikẹ́ni tó bá ba àkéte ìgbéyàwó jẹ́ ẹni ọlọ́run yóò dá lẹ́jọ́ nítorí pé panṣágà àti àgbèrè ọlọ́run yóò dá lẹ́jọ́. ọ̀pọ̀lọ́ ohun àìmọ́ ni a sì rí i pé ó máa ń ba àkéte náà jẹ́. gẹ́gẹ́ bí èdè bíbélì láti ba àkéte jẹ́ ni àgbèrè àti panṣágà a sì rí nǹkan wọ̀nyí tí ó ń ṣẹlẹ̀ lénìí. a rí wípé ẹ̀mí àìmọ́ yìí ó tún jẹ́ ohun tó ń ṣe nínú ohun tí ènìyàn ń jẹ. a sì rí wípé ní àtètèkọ́ṣe jíjẹ ohun tí kò tọ́ òun náà ni sátánì lò tó fi mú àwọn bàbá ṣubú ní ọgbà ídẹ́nì jíjẹ ohun tá a sọ yìí kò kò kò Kò dúró nìkan pẹ̀lú àwọn nǹkan tá à ń jẹ nípa ti ẹnu ṣùgbọ́n àwọn nǹkan ti ẹ̀mí nípa àwọn nǹkan tí à ń gbà tá à ń gbé sínú ọkàn wa, tí à ń gbé sínú ayé wa, tí à ń gbà nínú ìmọ̀ wa. A gbọ́dọ̀ kíyèsára pé ká má máa jẹ ohun tí kò tọ́ torí pé Jésù sọ fún wa ó ní ẹ kíyèsí ara ohun tí ẹ̀yin ò jẹ irú ìwúkàrà tí ẹ̀yin ń jẹ. Àwọn nǹkan kan wà tí a ò gbọ́dọ̀ jẹ tí ó jẹ́ nípa ìgbé ayé àwọn àwọn ọ̀rọ̀ tí ó yẹ ká máa gbọ́ àwọn nǹkan tá à ń gbé sínú ọkàn tá ń gbé sínú ẹ̀mí nítorí pé Jésù ni ó ní búrẹ́dì àti ọtí wáìnì fún wa a gbọ́dọ̀ mọ̀ wípé a gbọ́dọ̀ jẹ nínú igi tí ó ń fi búburú àti rere hàn bí kò ṣe nínú igi ìyè tí ó ti fi fún wa mo gbàdúrà wípé a ò lè ní ipá pẹ̀lú ẹ̀mí àìmọ́ tí ó dàbí ọ̀pọ̀lọ́ tí ó ṣiṣẹ́ fún àìmọ́ ní orúkọ Jésù. mo gbàdúrà pé a ò kíyèsí aṣọ àwọn kan tí a ń jẹ yóò lè wá ràn wá lọ́wọ́ ìgbé ayé wa àti ìbáṣepọ̀ wa pẹ̀lú Ọlọ́run. ìkẹta òun náà láwọn máa wò ní iná tàbí ẹni tá a lè fi wé bí ẹ̀fọn tí ó ń jẹ àwọn ènìyàn. nínú èdè tí ó tọ́ sí e, ìyọ́nú kẹta yìí a rí iná yìí a gẹ́gẹ́ bí bí eléyìí tá à ń pè ní ẹ̀fọn tó ń jẹ èèyàn lóde òní gẹ́gẹ́ bí a ti ń wo Ẹ́kísódù ẹsẹ̀ kẹrìndínlógún ìwé orin Dáfídì orí karùnléní ún ẹsẹ̀ àwọn iná yìí ó dàbí àwọn ohun tí ó ń fò tí ó ń jẹ ẹ̀jẹ̀ ènìyàn tó jẹ́ pé wọ́n máa ń mu ẹ̀jẹ̀ ènìyàn bóyá wọ́n wà ní orí ni tàbí ibi kíbi ní ara ẹni wọ́n máa mu ẹ̀jẹ̀ ó dàbí ẹ̀fọn tí ó ń jẹ ẹ̀jẹ̀ ènìyàn ẹ dè mọ̀ wípé àwọn kan wọ̀nyí tó ń jẹ ẹ̀jẹ̀ yìí wọ́n ní àwọn ohun olóró sí ẹnu wọn tí wọ́n lè pọ̀ sínú ara tí ó lè pa ènìyàn lára àwọn nǹkan wọ̀nyí mọ́ gbé àìsàn dání tí wọ́n ń fi sínú ẹ̀jẹ̀ ènìyàn. àwọn nǹkan wọ̀nyí wọ́n gbọ́dọ̀ mu ẹ̀jẹ̀ ẹlòmíràn láti pé kí wọn kó tó lè wà láàyè. láti pé kí àwọn náà kí ó bí ọmọ kí wọ́n gbé wọ́n nílò láti mu ẹ̀jẹ̀ ẹlòmíràn. ṣùgbọ́n nǹkan tí a gbọ́dọ̀ mọ̀ ni pé Ọlọ́run sọ ekuru di àwọn iná ekuru yìí a sì ń sọ nípa èdè Hébérù ní àáfà gẹ́gẹ́ bí a ti ìwé Genesis oríkejì ẹsẹ̀ ìkeje ó ní ṣùgbọ́n Olúwa Ọlọ́run sì dá ènìyàn láti inú ekuru orí ilẹ̀ ó sì mí sínú ìwò omi wọn ẹ̀mí ìyè ènìyàn sì di alààyè ọkàn ìníwé Jẹ́nẹ́sísì orí kẹta ẹsẹ̀ kẹrìnlá nígbà tí èèyàn ṣubú olúwa ọlọ́run sì wí fún ejò náà wípé nítorí pé ìwọ ti ṣe léyìí mo fi ẹ́ gún láàrin gbogbo ẹran ọ̀sìn àti gbogbo àwọn ohun tí ó jẹ́ ẹranko orí ìgbẹ́ nítorí pé orí ikùn rẹ nìwọ yóò fi máa rìn ìwọ yóò sì máa jẹ erùpẹ̀ ilẹ̀ a rí wípé erùpẹ̀ ilẹ̀ wa di oúnjẹ ejò ó wá jẹ́ èdè ti ẹ̀mí tí Ọlọ́run lò nítorí pé ejò kì í jẹ erùpẹ̀ ilẹ̀ ìwé Jẹ́nẹ́sì orí kẹta ẹsẹ̀ ìkọkàndínlógún nígbà tí Ọlọ́run ti bá ejò sọ̀rọ̀ tán wá sọ̀rọ̀ sí Ádámù tí ṣe ènìyàn ó nínú làálàá ojú rẹ ni ìwọ yóò ti máa jẹ ìwọ yóò sì padà di erùpẹ̀ ilẹ̀ nítorí pé ìwọ jẹ́ erùpẹ̀ erùpẹ̀ ni ìwọ yóò sì padà di a rí pé a fi hàn gégùn pé yóò padà di erùpẹ̀ a sì sọ wípé ejò erùpẹ̀ ni wọ́n yóò máa jẹ kí leléyìí tó ń ṣẹlẹ̀ yìí. ó túmọ̀ sí wípé erùpẹ̀ ilẹ̀ jẹ́ àwọn abẹ̀mí tó jẹ́ wípé ẹ̀mí Ọlọ́run a ti mú kúrò lórí rẹ̀. a rí wípé ọ̀rọ̀ rẹ̀ ó jẹ́ ẹ̀mí rẹ̀ tí ó fi sọ erùpẹ̀ ilẹ̀ tó jẹ́ nǹkan ẹlẹ́mìí di ààyè ṣùgbọ́n báyìí nígbà tí a bá mú kúrò àwa rí wípé kò sí ìyè ọlọ́run nínú ayé erùpẹ̀ tí ń ṣe abẹ̀mí yìí yóò sì wá di ìjẹ fún sátánì tí ń ṣe ti ejò ayérayé. ìyè tá à ń pè ní ìyè ti ọlọ́run òun là ń pè ní ṣámà yìí ó jẹ́ ìyè ó sì jẹ́ ẹ̀mí Ẹ̀mí ìyè ọ̀rọ̀ Ọlọ́run nínú Kristi tí ó mí sí ènìyàn òun ló sọ ohun abẹ̀mí di alààyè. Ádámù ó kọ ẹ̀mí ìyè Ọlọ́run nípasẹ̀ bẹ́ẹ̀ ó sì di ìjẹ fún Sátánì. ẹ wá rí i wípé nítorí pé erùpẹ̀ yìí ó fi ẹ̀mí ìyè ọlọ́run sílẹ̀ ó wá di ohun tí ó ń jẹ tó ń mu ẹ̀jẹ̀ láti gbé gẹ́gẹ́ bí ó ti wá mu ẹ̀jẹ̀ Kristi tí ó fi gba ẹ̀jẹ̀ ó sì gba ìtàjẹ̀ sílẹ̀. lẹ́yìn a kí àwa náà kó wo ayé wa wípé ṣé àwọn nǹkan wọ̀nyí ṣé ó ń gbé ìgbé ayé wa láti wípé ìyè Ọlọ́run ẹ̀mí ìyè Kristi ó wà nínú ayé wa ká má bàa di erùpẹ̀ lásánlásàn wípé a ó gbé ìgbé ayé wa a ò ní gbára lé omi odò náírì ti Íjíbítì bí kò ṣe odò omi ìyè tó wá láti ọ̀run tó sọ̀kalẹ̀ wá sínú ayé mo gbàdúrà wípé a ó fọ ayé wa mọ́ nípa omi àti ẹ̀mí kí a lè wọ ìjọba rẹ̀ nígbà tí Jésù bá padà wá ní àtàbí ìgbà tí Jésù kọ́kọ́ wá ohun tí ó kọ́kọ́ ṣe ni wípé ó sọ omi di ọtí wáìnì a sì rí wípé wáìnì yìí ó dúró fún ẹ̀jẹ̀ Jésù a sì rí pé omi tí ó mọ́ ó jẹ́ ayé wa gẹ́gẹ́ bí ohun tí a dá a sì wá rí wípé a sọ di ohun tí ó wá ní ìyè nípasẹ̀ Kristi a sì nílò eléyìí láti ìgbà dé ìgbà láti wípé ìyè Kristi kó lè máa sọ wá di ọ̀tun ẹ jẹ́ á gbàdúrà bàbá wa tí ń bẹ ní ọ̀run adúpẹ́ lọ́wọ́ yín láti dáàbò bò wá láti wípé kẹ́ ẹ máa pa á mọ́ kúrò nínú gbogbo ohun tó jẹ́ ìdìbàjẹ́ gẹ́gẹ́ bí omi rẹ tí ẹ ti dá bàbá ràn wá lọ́wọ́ olúwa láti máa fọ̀ wá mọ́ sí kúrò ní gbogbo ìdìbàjẹ́ àti àwọn èrí tó ń bẹ nínú ayé yìí bàbá wá síwájú rẹ a ń ronúpìwàdà gbogbo àwọn ìgbé ayé ẹ̀ṣẹ̀ ìgbé ayé tí kò tọ́ tí a ti gbé ní ọ̀nà kan tàbí ọ̀nà mìíràn a gbàdúrà pé yóò ṣàánú fún wa wípé ẹ̀jẹ̀ Jésù Kristi yóò fi fọ ahọ́n mọ́ yóò sì sọ ayé wa di ọ̀tun. bàbá a gba àdúrà pé bí Jésù sọ omi di ọtí wáìnì nítorí ìdí èyí olúwa gbogbo omi ìdíbàjẹ́ nínú ayé wa omi èérí nínú ayé wa olúwa ẹ bá wa sọ di ìyè a fún gbogbo àwọn tí ó ń la àìsàn kọjá tàbí ohunkóhun kọjá a gbàdúrà pé agba ọ̀rọ̀ yìí kí ẹ ràn sí wọn àti ìgbàgbọ́ kí ó ṣiṣẹ́ papọ̀ kó wò wọ́n sàn kúrò nínú àìsàn wọn kó sì fún wọn ní okun àti agbára àti ìṣẹ́gun kí wọn kí ó lè jẹ́ àmì ohun ìyanu tí ẹ ń ṣe nínú ayé wọn kí orúkọ ọlọ́run kí ó di gbígbé ga olúwa máa rán ọ̀rọ̀ yín sínú ọkàn wa ní orúkọ jésù kí agbára ọ̀fẹ́ yín àti orúkọ kristi kó di gbígbé ga adúpẹ́ nítorí pé ẹ̀yin ti gbọ́ àmín